bí máa jẹ ìwọ mo wọn láti padà tó jẹ kí n fi yín padà. ṣé ní àsìkò ànábì wọn máa tó wọn ní wọn sọlá ní lifetime ẹ tí àwọn a tájọ ń lò gbà tí àwọn náà ò lo súnà ní ní tí mo mìíràn pé tí wọn ò lo súnà ni pé tí gbogbo ọ̀rọ̀ kùránì nìkan ni wọ́n ń tẹ̀lé ńgbà yẹn nǹkan kan ò ṣẹlẹ̀ tí wọ́n sọ pé ah, báwo làná bìí bíi bíi bí o ti president of anabi ni o bẹ́ẹ̀ àná bí o ti pẹ̀lú wọn sànà wọn padà òwúrù wa ẹ̀ gbà pàdé kò sí nǹkan tí o ti ẹ̀ka kò mọ nǹkan tó wà nù kánẹ̀. tí mo sọ yìí yín dáadáa mo lè ṣàlàyé. wọn ò lè rẹ́sìn ṣe mo ti gbọ́ wọn ò lè rẹ́sìn ṣe láì sọ pé báwo ni ànábì ṣe ṣe tẹ́ máa fẹ́ kọ́ra wọn lálùwàlà wọ́n sọ pé mo fẹ́ kọrin lálùwàlà gẹ́gẹ́ bí mo ṣe rí bá ànábì ṣe ṣe wọn ò ní sọ pé gẹ́gẹ́ bí kùránì ti sọ ọ́ kalẹ̀ tí wọ́n fẹ́ kọ́ra nírun wọ́n sọ pé mo fẹ́ kọ́ yín nírun gẹ́gẹ́ bí mo ṣe ránàbì tó kírun tí kan bá ṣàlùwàlá tán ó lè ní mo ṣàlùwàlá yìí gẹ́gẹ́ bí mo ṣe ránàbì tó ṣe é so kò sẹ́ni kankan nu wọn ṣe máa sọ pé gẹ́gẹ́ bí kùránì ṣe ní ká ṣe rárá wọ́n máa ń taari ẹ̀ sí gẹ́gẹ́ bá nàbì ṣe ṣe torí pànẹ́bì ni wọn ní kí wọn wò kọ́ ṣe lórí ẹ̀sìn wọn. ìyá gbogbo àwọn ajá ń gbé ọ̀rọ̀ yóò wọn ajá ń gbé kùránì nìkan làwọn ń tẹ̀lé yorùbá lásán lẹ́kàn fẹ́. wọ́n fi ń dá ìrújú kí lè ta lọ́jọ́ ni. yé alábòsí sì ni ni wọ́n nígbà tá ẹ rí bí wọ́n ṣe ń tí wọ́n ṣe kọ́ ọ̀rọ̀ pàkàṣọ níbo ti rí ìrun pípè àwọn àlìbáàbù àwọn tá a fi ń pè mú yìí ti rí inú ọ̀rọ̀ pàkàṣọ ti rí àtàhíyà. wọn lọ bẹ́ẹ̀ ni wọ́n ń lọ wọ́n ń sọ òkú mọ́ wọ́n ń ṣe ọ̀rọ̀ pàkà sọ ìgbà náà lẹ́yìn àmọ́ gbọ́ sọ́ọ̀rì wípé àdísì tí ọba ti takò kùránì là máa lò àdísì tí bàbá e, ṣe kínní kan àwọn èèlò ìgbà náà lẹ́yìn àmọ́ gbọ́ sọ́ọ̀rì oríṣiríṣi kùránì kan ò ṣeé dá lò láì lo àdísì ànẹ́bì pẹ̀lú ẹ̀ àdísì ànẹ́bì òun practical aspect of Quran. pé um, nítorí fi béèrè ìbéèrè yẹn dání pé ìgbà míì wà tí òkúrò bá ń pa irọ́ rẹ̀ báyìí ní ojú aláìmọ̀kan bíi tiẹ̀ irọ́ yẹn wà fẹ́ jọ òótọ́ ṣé tí sọ yé yín dáadáa báyìí. ọyẹ ẹ jẹ́ kí n mú ẹ̀sánpù kan wá for example ní èèyàn fẹ́ christian ní ìpínlẹ̀ ìyàwó christian yẹn ti wá padà dé mùsùlùmí ó wá bímọ fún ìyàn tó jóbìnrin ọmọ obìnrin náà wá fẹ́ fẹ́ kristẹni ìyàn wá yarí pé à kò ní fẹ́ kristẹni o ó wá fi èròbí yẹn lórí pé à sẹ́ẹ̀rí pé alábòsí ni ọkọ òun nígbà tó fẹ́ fẹ́ òun mo rò pé tí mo lọ sí ilé yẹn ní ìwà gbogbo tó ń kó jọ yẹn irọ́ ni pẹ̀lú àwọn aláìmọ̀kan bíi tiẹ̀ ọgbà àbábá yẹn ní òdìdí dé mo rò pé tí mo lọ sí torí nígbà tẹ́ni tá a jọ sọ̀rọ̀ sọ̀rọ̀ bá ibi tẹ́ ìwà yẹn dàrú ibi tẹ́ ìwà yẹn dàrú ọ̀ ń dàrú. mo láti jẹ́ ti tẹ́fẹ́ fún mi ní ọmọdé ti gba àgbàsọ́mọ́ torí pé èyí tó jù sí mi gbọ́dọ̀ tó bí mi lóore lọ pé gbogbo àgbà ànágbé ìjàkùnrin ànágbé sí gbogbo nǹkan tí wọ́n ń ṣe wá òwe àtàwọn wàá lu ìkọ́sí ànágbé lójú ànágbé ni ló ti ń béèrè ìbéèrè tí mo béèrè fẹ́. Quran ni wọ́n fi ń ṣe nǹkan tí wọ́n ń ṣe àti àdìsí ànábì ẹni tó bá wá sọ pé koran nìkan náà fi ń ṣe gbọ́n tí ẹ fi ń ṣe ẹni kó tọ́ka sí ibi tí gbólóhùn òun pípé gbólóhùn ìkọ́mọ̀ gbólóhùn àtàríyà gbólóhùn àsàlátùfànàbì káfí irun ṣe irun nìkan ṣe àpèjúwe fún un káfí dá lágara bóyá bóyá ilẹ̀ máa sọ so tọba ní quran nẹ́fí nìkan ní àsìkò ànẹ́bì so ìrun tí à ń kí gbólóhùn tá a fi ń pèrun gbólóhùn tá a fi ń ṣèkọ́mọ̀ gbólóhùn tá a fi ń tọrọ kí àti jẹ̀fà nẹ́bì lórí ìrun gbólóhùn àtàhíyà níbo ló wà ní kúránì. bẹ́ẹ̀ni ó ṣe ìdíyẹ mi ó ti yé mi. ẹni tí a fẹ́ tó jẹ́ christian nípìlẹ̀ tó wá di mùsùlùmí tó padà bímọ ọmọbìnrin tó nà wá fẹ́ lọ fẹ́ kírísítíẹ̀nì tí ìyá ìwà ń sọ pé ṣe bí kírísítẹ̀ náà lẹ fẹ́ òun nípìlẹ̀ ẹ jẹ́ kí òun náà fẹ́ kírísítẹ̀ lọ́kọ kò jọra wọn kò jọra wọn bí ìgbà tíyàn ń fi ọ̀sán tó fẹ́ fi máa wé òru ni kò jọra wọn ìsìláàmù ni ẹ̀sìn. E Islam ni ẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run ẹni tí ó bá ti gbà bẹ́ẹ̀ kèfèrí ni ẹni tí ó ti gbà bẹ́ẹ̀ ni now wàyí o nígbà tí Islam wá jẹ́sìn lọ́dọ̀ Ọlọ́run ó rọrùn kí obìnrin tó ti lọ́kọ tán nígbà tó bá sí pé ipò aláṣẹ ni ọkọ wà lórí obìnrin ó rọrùn fún obìnrin tó jẹ́ kí ọkọ ẹ̀ sọ fún pé islam mo fẹ́ kó o ṣe dandan sì ni kó tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ kó ti pàṣẹ bẹ́ẹ̀ di mùsùlùmí àmọ́ kò rọrùn fún obìnrin kọ́kọ́ aláṣẹ fọ́kọ ẹ̀ pé mo fẹ́ kó kó mọ bóun ṣe christianity yìí kò rọrùn fún obìnrin láti pàṣẹ báwọn fún ọkọ rẹ̀ mọ́ọ̀sọ̀ christianity kì í ṣẹ̀sìn ọlọ́run so ibi tó bá rọrùn tó ti lè rọrùn láti darí èèyàn sínú ẹ̀sìn ọlọ́run òun láàmú ẹnikẹ́ni wá síbẹ̀ kìí ṣe pé àwa mú yàn lọ síbi tí ò rọrùn tàbá tàrí ìrìnà síbi tí ò rọrùn láti lè rẹ́sìn ọlọ́run ṣe. mi dáadáa gan báyìí kódà ọ̀rọ̀

torí pé olòṣì náà a kàn ń pè ni kèje kí òní ní épìnì lọ́wọ́ kèje kí òní tọ́rọ́ lọ́wọ́ àmọ́ súnà ṣe ṣàlàyé ẹ̀sìn fún wa wípé ohun tá ní lọ́wọ́ ní owó ó gbọ́dọ̀ tó yẹ báyìí bákan náà ó sì gbèsè lọ́rùn tí ṣe súnà tó ṣàwọn àlàyé wọ̀nyẹn ni mọ ta ni. ìzàkà jẹ́ ọ̀ranyàn fún nínú Islam ah. so the same thing pẹ̀lú hajj ní ah. ìzàkà ẹran wà ìzàkà nǹkan ọ̀sìn ó wà ìzàkà ah. nǹkan ọ̀gbìn ó wà ìzàkà ìzàkà eh, dúkìá tá a fi ń ṣòwò ó wà lọ́tọ̀ tó ga sí pé gbogbo yẹn pátápátá súnà ló ṣàlàyé ẹ̀ fún wa hadith anabi ló ṣàlàyé ẹ̀ fún wa sokẹ́nìkan wá sọ pé kùránì kan lòun máa lò ntọ́ súnmọ́ jùlọ ni pé nǹkan kan ti ń ṣe làákàyè rẹ̀ nǹkan kan ó ti ń ṣe làákàyè rẹ̀ ẹni tí wọ́n bá fi lẹ́tà ràn tó bá ka lẹ́tà sí ẹni tí wọ́n fi rán sí létí tẹ́ni tí wọ́n fi rán sí bá sọ pé ntọ́ kàbọ́tà nu lẹ́tà yìí àárín yìí ò yé mi ẹni tí wọ́n fi lẹ́tà ràn òun náà ni ẹni tí ó ṣàlàyé pé ohun tí wọ́n ń sọ láàrin rè. bó ṣe rí nìyí ni ó ṣàlàyé bẹ́ẹ̀ òun ló ṣàlàyé ẹ̀ so àlàyé tó bá wá ṣe ń gbà náà pẹ̀lú tí wọ́n kọ sínú lẹ́tà méjèèjì ni ẹni tí wọ́n ka lẹ́tà sí létí ló máa lò iṣẹ́ tọ́lọ́run ní kànábì ò jẹ́ òní lẹ́tà òun ẹni tí ó ka lẹ́tà òun lòjíṣẹ́ ẹni tí ó ka lẹ́tà fún òun ni ayé so iṣẹ́ ọlọ́run tánàbì fẹ́ jẹ́ tíṣe alukurani àlàyé tí ó fi jẹ́ òun làdíìsì rẹ̀ ẹn bá ti wá kọ àdíìsì ẹ̀ lẹ̀ ó ti kọ kurani lẹ́nu ó ti kọ kurani sílẹ̀ nìyẹn. ìgbà débí òsì lè jẹ́ mùsùlùmí lẹ́yìn ọ̀dọ́ náà. láì sí àdíìsì tó sọ fún láì sí pẹ̀lú àdíìsì tó sọ yìí èèyàn ìsìlámù ò lè pé èèyàn ìsìlámù ò lè pé ìsìlámù pé rárá. الكثير كثيرا عشق مدبة الحمد لله